ẹ̀ka san Koiki Media bringing the world closer to your doorsteps àti ní ilé bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho. kí ni ẹ fẹ́ jẹ́ kí àwọn lọ́ba lọ́ba lọ́sọ lọ́ba lọ́ba lọ́ba ṣe àti gbogbo Yorùbá lápapọ̀ àti gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọ̀lù tí ó ti yẹ yìí for example wọ́n ń pa wọ́n ń pa àwọn èèyàn lóko wọn jẹ́ káwọn èèyàn lọ sóko láti jẹ ẹ wò láti ibi wo léyà ẹ wò bí nǹkan ṣe wọ́n àwọn ará wọn nǹkan tá à ń sọ ni mi ò kọ́ yóò bọ̀ tí àwọn ibi tí ó lè ní point táwọn. ẹ̀gbọ́n ẹjọ́ tó rọ̀ náà ẹ ká máa gbọ́ ara ọ̀rọ̀ ara wa bá a ṣe wà ní ìbáyé pọ̀ ní kìíní ká wà lẹ́yìn kó mọ̀ pé àpò pásítà tara wa ká yan kìíní ìdáná. because ẹ rí tí a ń jà tí wọ́n bá rí àwọn nǹkan yẹn ọ̀ni mọ yìí o. today being the twenty first of July two thousand and twenty one ilé bàbá wa ti Sunday Adéyẹmọ Ìgbòho òṣàlá we are here to stand with Chief Sunday Adeyemo Igboho. àwọn lọ́balọ́ba wa náà tó jẹ́ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé àwọn ò lórí Haúsá bẹ́ẹ̀ ni àwọn ò lórí Fúlàní àwa ọmọ Yorùbá tí wọ́n jọba lórí wọn náà ni wọ́n ń pa tó rape tó kidnap tó gba ransom lórí wọn àwa wá fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọba wa sùn ìbẹ̀ náà la máa bẹ̀ yín ẹ rí ìjọba Nàìjíríà wọ́n ti rẹ́ Yorùbá jẹ àsọ̀rọ̀ wọ́n ti rẹwà ta a sọ̀rọ̀ wọ́n tún wá fẹ́ máa rẹwà dànù ìyẹn la wá sọ pé àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a ní gbà èmi ò rí nǹkan tí Chief Sunday Igboho Adéyẹmọ òòṣà mi ò rí nǹkan tó ṣe tó fi di pé ìjọba Nàìjíríà wọn wá ń dẹ ọdẹ rẹ káàkiri ìyà ń jẹ ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ gbogbo àwọn àǹtí wa bọ̀dá wa bàbá wa àwọn àbúrò wa tó wà nílùú òyìnbó káàkiri ẹrú ni wọ́n ṣe ń bẹ̀ àwa ọmọ ẹlẹ́ran àwa ń jẹ gungun ọmọ aláṣọ Yorùbá. ẹ̀yin tẹ́ bá wo broadcast afẹ́kẹ́ hashtag false news CNN Igboho is not a criminal ẹ̀yin tẹ́ bá wo broadcast afẹ́kẹ́ hashtag Igboho is not not a criminal I stand with Chief Sunday Adeyemo Igboho The people are not few here they are not few here. ẹni yóò kì í ṣe criminal kò kì í ṣe apààyàn wọn ò kábọ̀ ọmọ lọ́wọ́ wọn ò bábi tó ti ń rape ó ń jà fún ẹ̀tọ́ àwa Yorùbá ọmọ Yorùbá ni so mo bẹ̀ wá nílé lóko lẹ́yìn odi gbogbo kíbi táwọn ọmọ Yorùbá bá wà ẹ jẹ́ ká dìde sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ bá wa dá sí i bẹ́ẹ̀ lọ. ẹ jọ máa sọ̀rọ̀ pé ẹ má jà kó pọ̀ ẹ má jà kó pọ̀ ká bá lè rí lò dáná fẹ́ sọ̀rọ̀ ó yá gbà. ẹ jẹ́ kí ọ̀kan bá takò gba ilé ìgbà. ẹ má jẹ ẹ jẹ́ ká pé pé pé pé pé pé pé ó yá ó yá ó yá ìbéèrè ni pé eh, ìrònú nǹkan tó ṣe ẹ̀rọ. ẹ máa start ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá is not a criminal I stand with Sunday Adéyẹmọ Ìgbòho tọ́kì nínú tí wọ́n ṣe fún wa ní ìbọ̀jọ́ta alẹ́jọ́ta nípa ti bàbá wa ti sọ́dẹ̀ tó àjẹjẹmọ́ inú kọ́kọ́ dùn kọ́kọ́ dùn yẹn náà wípé ibi tí wọ́n wà yẹn ọkàn wa balẹ̀ púpọ̀ púpọ̀ mo kí yín lọ ẹ ṣe ẹ wá jọ ẹ̀yin bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ public ẹ wá jọ torí Ọlọ́run ẹ má fi ṣiṣọ́lẹ̀ gbòó lẹ̀ fún. ẹ ṣe gan ẹjọ ẹ máa hashtag gbogbo wa mọ̀ wípé bàbá yìí tó ń ṣe fún wa nílẹ̀ Yorùbá kò ṣe torí ara ẹ̀ kò ṣe kókó lórí owó kankan bẹ̀ kò ṣe pé bí àwọn gba sálárì kan lórí ẹ̀ ó ṣe fún. ẹjọ afẹkẹ tag CNN ẹ tag Fox News ẹjọ àwa tí yà ń jẹ àwa tó ń rè fọwọn ìyá wa tí wọn pa bàbá wa tọpọ ẹwọn ìgbẹ wa tọpọ ara wa ó ń jà fún wa lórí ẹ̀ kí wá ní tó ṣe pàtó bẹ̀rẹ̀ republic ẹ máa gbọ́ o ẹ bá wa bèrè àwọn ìjọba pé kí ni Sunday Igboho ṣe tí wọ́n fi ń wa tó fi wa àtúmọ̀tẹ̀ tó fi fẹ́ pa tí wọ́n wá ń dalí ẹ̀rú kí ni tó ṣe fún wọn tó jẹ́ ìjọba lówó ni tó pẹ̀yàwó ìjọba ni tó gbọ́ ọmọ ìjọba kò ṣe òjò tó jọmọ́ bẹ̀ ẹ wá ní park káàkiri gbogbo yìí mọ̀ wípé mo ti ṣe Sunday Igboho yẹn mọ́ ṣe ó ń jà lórí òótọ́ ni o tó tẹ̀yìn ọba ẹ máa ṣe broadcast ẹ̀yin tẹ́ bá ń wò ó. ẹ̀yin gómìnà Koiki Media bring everyone closer to your doorsteps. wọ́n ti pa ẹ ti jẹ́ dodo ẹ̀ ní sùúrù mọ́. bọ̀bọ́ yìí ẹ̀ ó ṣí fídíò lánàá ẹ mọ ẹmọ bí tó wà kí láti gbórúkọ ẹ ó kí Jímọ̀ lánàá tó post ẹ Gumi ó ṣe fídíò lánàá pàtó lọ jí tó lọ sí irun lánàá ó ṣe fídíò ẹ mọ bí tí Gumi wà ẹ lọ bẹ àwọn tó ń dà lórí wà bẹ ẹ lọ bá wọn ẹ jọ ẹ má gbà láti jẹ kọmùtì Sunday Adéyẹmọ o ẹ dẹ̀ mọ̀ wípé ìrìnsọ́nù ìdìbò nìkan ló ń jà o àwa tá à ń jà á pọ̀ gidi gan àpọ̀ gidi gan ọba bẹ ìgbà abẹ ibà Gani Adams ọtúbà Gani Adams ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí mo fẹ́ sọ fún ìjẹba wa gbọ́dọ̀ kẹsì bá wa múlò ibà Gani Adams olórí ilẹ̀ Yorùbá nìyí àgbàlagbà ilẹ̀ Yorùbá nìyí ẹni tó wà fi jẹ ààrẹ ọ̀nà kákà àpò oyè ńlá ni ó nítumọ̀ ẹ jẹ́ kí oyè yìí yẹn kó nítumọ̀ sáwọn ọmọ Yorùbá yorùbá ẹ má jẹ́ kójú tiwa pé à ẹ ibà Gani Adams ẹ àfi ń joyè àwòdì ẹ wà lè gbẹ́dì yẹn mọ̀ kí ló dé ẹ lè sọ pé Sunday Igboho ẹ lè sọ pé Sunday Igboho ẹ mọ̀ ẹ lè sọ pé kòtí Sunday Igboho ń ṣe fọwọ́ ọmọ Yorùbá ẹ lè sọ pé kò dáa tó dáa ni Aláàfin Ọ̀yọ́ bàbá wa ikú bàbá yèyé akínyín akínyín dáadáa akínyín gan gbogbo lé kínyín ẹ wá jọ bàbá Aláàfin Ọ̀yọ́ ẹ má jẹ́ kójú ti Chief Sunday àti Igboho Adéyẹmọ ẹ má jẹ́ kójú ti o ẹ má jẹ́ kí wọ́n rí mú o ẹ gbogbo ìwé tó tẹ̀lé bá wa gbé lórí ẹ̀ tí gbogbo ọní ìṣà ọní ìṣà ọ̀nà tó bá wa gbà tí ìgbòho tí ò ní fi kú tí kòkò ò ní fi ṣe ibi tó wà tó máa ṣèwù ẹ jọ ẹ bá wa ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá lápapọ̀ wa tún bẹ gbogbo yín pé ẹ̀yin ọba wa káàkiri káàró òjíire abẹ̀yìn tó náà wa káàkiri káàró òjíire ẹ ràn lọ́wọ́ ẹ support ìyà ń jẹ wá ara ni wá àlè sọ àléwo àtijọ́ àti mú nira fún wa àlè wọ́n gbọ́ wọn lákò mọ́ gbogbo kìíní pọ̀ ó ara ni wá ẹjọ́ ó wá sọ o wọ́n ní pé àgbà mẹ́ta ló wà láyé o wọ́n ní àgbà kìíní àgbàdàgbàdàgbà ni o wọ́n ní àgbà kejì àgbà tí ń dágbà dà àgbà kẹta àgbàdàgbàdàgbà ọlọ́run jẹ́ tágbà dà o ẹgbẹ́ ẹ tún wá ní aláàánú wa bàbá wa tó wá òpè à ìyá ń jẹ ọmọ yorùbá ẹ tó wò pé ìyá ń jẹ ọmọ yorùbá yìí tí Sunday Igboho olówó olùgbòkò tó ní olómọ́tò àwọn ọmọ òsín nàìjíríà àwọn fámìlì òsín nàìjíríà owó tó ní kódà àwọn ọmọ òdòtòṣì lọ́jọ́ kú ó wá wò pé owó yìí kí lóun náwó ìgbọ̀fún tóun ò lè fi ran ọmọ nàìjíríà lọ́wọ́

wàláì Ìgbòho pààyàn rí àwa tá à ń tẹ̀lé wọn lẹ́yìn á pààyàn rí kódà tó bá tún bẹ́ẹ̀ báyìí wọ́n fẹ́ ní ẹlẹ̀ wọ́n fẹ́ ní ẹja ẹ lọ mú bí tí Ìgbòho ti pààyàn rí nígbà tá a ti bẹ̀rẹ̀ protest yìí ẹ lọ mú jáde fún wa ó wá jẹ́ pé olódodo ọ̀rọ̀ ẹni tó sọ òdodo lẹ wá ń lé káàkiri ilé odò abiyan o ilé odò abiyan o gbogbo ẹ̀yin ọba tí wọ́n fi jẹ tó jẹ́ pé lòtọ́lòtọ́ ọ̀nà jẹ́ ìwé ọba lẹ́yìn lórí tó jẹ́ pélépélé lóòótọ́ lóòótọ́ pé ọba tẹ́ ẹ jẹ́ yìí kì í ṣe pé ọba politics lè ti ṣe tí ẹ dẹ̀ mọ̀ tí mo ṣe ṣe tí ẹ bá jà fún wa orí adé abiyín orí àwọn onílẹ̀ abiyín gbogbo ẹ̀yin ọba ẹ̀yin alágbára ìlú ẹ̀yin alágbára olóyè ìlú tí ẹ bá dìde fún wa tí ẹ sọpọ́ọ̀tì wa láti kó lọ pẹ̀lú yìí gbogbo ọmọ yìí làwọn máa sílẹ̀ wọ̀. àṣẹ àṣẹ àṣẹ. ọlọ́run wa wọlá wípé ọlọ́run wa wọlá wípé kó lè dá ni bàbá yìí ń jà fún kò sí lẹ́yìn kó bàjẹ́ o ẹ fi bàbá yìí lọ́rùn sílẹ̀. Benin Republic mo dúpẹ́ lọ́wọ́ yín mo kí yín gan fún olóògbé fáwọn ọmọ Yorùbá láti jẹ́ láti jẹ́ tí ẹ fi ti Sunday Igboho lẹ̀ fún wọn tako mú Odua gbé o ilẹ̀ Yorùbá ò bàjẹ́ o àríbi àṣebẹ̀ o Odua nation. ẹ jọ ẹ̀yin tí ẹ bá ń wo broadcast a fẹ́ kí a fẹ́ kí ẹ máa hashtag. ọ̀pọ̀ pé pé bó ṣe lọ sí cover bẹ́ẹ̀ ni ó yà gbé sókè gbé tí ẹ bá ń wo fídíò a fẹ́ kí ẹ máa hashtag I stand with Chief Sunday Igboho Chief Sunday Igboho is not a criminal a fẹ́ kẹ́ máa change DP yín sí Chief Sunday Adéyẹmọ Igboho let this go viral. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàró jíire ní London ní gbogbo kọ́ńtì káàkiri àgbáláyé tí ẹ bá wà ẹ jọ ẹ fẹ́ afẹ́yẹ́kẹ́ dìde fún ìrànlọ́wọ́ fún ìjà Yorùbá kò sí pé ìjà tá à ń jà yìí à ń fi ṣe bísínẹ́sì kò sí bísínẹ́sì ń bẹ̀ à gbowó ń bẹ̀ àwọn náà wò pé wọ́n ti kó wa lẹ́rú tó la fi ń jà ẹ abẹ́yìn ẹ rọ̀ a ní ìrànlọ́wọ́ èyàn ọmọ Yorùbá ẹgbẹ́ wa Yorùbá ẹgbẹ́ wa náà àwa náà là ń ṣera wa kí ló dé àwa ara wa là ń ṣera wa ẹ jẹ́ ká jọ ṣe o àní ìbàjẹ́ o. Ciao. Koiki Media bringing the world closer to other states. Today being the 21st of July 2021, Ile Babawa Chief Sunday Adeyemo Igboho Seun As you can see what is being displayed here, I stand with Chief Sunday Adeyemo Igboho. Yes, ẹ̀yìntì ẹ̀ hashtag yes, ẹ̀yìntì ẹ̀ hashtag ẹ̀ hashtag ẹ̀ thank you very much. It is not a criminal, it is not, it is not a criminal art to be good also known as Oshawa. Ah, Oshawa. Quick, eh, quick. To the people, to the government of Nigeria, like uh, the former, the former retired uh, army officer, Buratai, requested and that he said Chief Sunday Igboho is wanted. Chief Sunday Igboho Osha is not a wanted person. He's not a criminal. He's not a criminal yes, in this you. country, He's Nigeria. He is not a bad one at all. He's a good leader. Even his word is, is even ready to, to, to help all the youths and everybody, every one of us in this country. So I so much give thanks and kudos to all you Uh, uh, government officials in uh, Benin Republic. So thank you very much. He's a man of freedom. We so love him so much. Rather, even than the president, Muhammadu Buhari, we don't want Muhammad Buhari at all. Uh, he's a killer. Yes ẹ jẹ́ kí n ṣàrà nínú àṣàrà ṣe pẹ̀lú. èmi lè ṣe very much. ẹ máa kiri ẹfẹ ẹ jọ ọba ọba ọba yẹn jọ ọba tí ẹ bàbá rẹ bẹ ọba yẹn. ó yẹ yín náà ṣe. ẹ wo bí ọba ẹ̀rẹ̀ kọ́pì ọba ṣàdúrà fún àti bàbá àjọ ọba yẹn tí ọba yẹn náà kọ́ wà gbogbo tó ń ṣe ariwo bọ́ọ̀ tí ẹ ṣe kankan bá. Wiki Media bringing the work closer to your doorstep ẹ máa ṣe broadcast ẹ tí ẹ bá ń wò ilé bàbá wa la wà we are here for a for a peaceful protest káàárọ̀ òjíire gbogbo àwa tá a wà ní orílẹ̀-èdè Yorùbá tí a sì ń ja ìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá gbogbo wa la wà ní ibi o láti wá ṣe atótónu fún olórí wa tí wọ́n mú ẹni tí í ṣe adéyẹmọ sunday ìgbòho ìgbòho kì í ṣe ẹni tí ó yẹ kí wọ́n máa léka o kì í ṣe ẹni tó yẹ kí wọ́n máa dùbú rẹ̀ lọ́nà torí wípé olùgbèjà mẹ̀kúnnù ni o mímú tí wọ́n mú sunday ìgbòho kò tẹ́ wa lọ́rùn rárá o wọ́n ti pè fún ogun o wọ́n pè fún wàhálà wọ́n béèrè fún ìdààmú gbogbo rẹ̀ ni àwọn onílẹ̀ máa fi ta wọ́n lọ́rẹ o torí wípé wọ́n ní mọ̀ṣẹ́ ilé ayé ní gbé o ẹni tí ẹ bá ní ó mọ̀ṣẹ́ tó bá ti ṣe ọ̀run ní lọ o torí pé kì í ṣe bandits ní Sunday Igboho àwọn tó ń dàlúrú tí wọ́n ń bàlú jẹ́ wọ́n wà ń bẹ̀ o wọn ò mú wọn kí ló dé kí ni Sunday Igboho ṣe lẹ́ẹ̀kejì adúpẹ́ lọ́wọ́ ọba Benin Benin Republic ọba àlù Kotonu, a dúpẹ́ lọ́wọ́ wọn àwọn ìṣọ̀dọ̀lẹ̀ àti gbogbo àwọn tó yí wọn po wọn ìṣọ̀dàlẹ̀ wọn sì kì í sojo ọmọ akíní wọn torí wọn mọ̀ wípé Sunday Igboho kì í ṣe ni àrífín torí náà ni wọ́n ṣe dúró wípé ẹnikẹ́ni tí ó gba Sunday lọ́wọ́ àwọn níbi tí ó wà yìí kò sí ẹni lè gbà kúrò lọ́wọ́ àwọn àfi kí wọ́n fi Sunday Igboho lẹ̀ kó lọ ilé rẹ̀ láyọ̀ àtàlàfíà ẹ wá wò ó ẹni tó bá wá ní ọ̀nà bo ní ògbègbà bó ni ó ti ṣe kó tó di ọjọ́ méjì òní kò ní í kíje. àṣẹ ẹni tó bá ní Sunday Igboho tí ń gbà wálẹ̀ nínú wàhálà ìdààmú tó ní kí Fúlàní mọ̀ pa wá mọ́ mm-hmm. tó ní wọ́n mọ̀ pa àwọn ọmọ wa mm-hmm. wọ́n mọ̀ pa àwọn ọkọ wa mm-hmm. ebi ń pa wá àwọn òjì aróúnjẹ jẹ àgbẹ̀ ò lè wọnú oko. wọ́n ti bọ́dà wa. wọ́n ti bọ́dà wọ́n ṣí bọ́dà nígbó ní ní ní ní ní gbogbo nọ́ọ̀tì ni wọ́n ti ṣí bọ́dà wọn ebi wá pa wá ń bì ṣé wọ́n fẹ́ kí wọ́n mọ̀ wá ṣé kí wọ́n mọ̀ wá mikra kí wọ́n mọ̀ fi gbé wọn lọ ni kí ló dé ṣé wọ́n fẹ́ kí wọ́n mọ̀ pa gbogbo wọ́n fẹ́ kí wọ́n pa gbogbo wa run ni gbogbo ẹ̀yin bàbá bàbá wa ẹ dìde o ẹ dìde o gbogbo ẹ̀yin bàbá wa lọ́ba lọ́ba mo kí yín mo kí yín ẹ̀yin náà ti ń gbé gómìnà wa gbogbo gbogbo ẹ̀yin gómìnà wa ẹ mọ̀ wo rẹ ẹ mọ̀ jẹ́ ó bàjẹ́ wọ́n ní tìlú bá bàjẹ́ tó nílùú ni ó dà ah, kò dìgbà táwọn akọni wa bá kú o tí wọ́n bá pa wọ́n tán ká tó sọ wípé. Eh, ìgbà náà ni ẹ wà jígì. ìbá ti mọ̀. Eh, ẹ má jábà mọ́ kẹ́yìn ọ̀rọ̀ wa. wọ́n mọ kọ́lá pa Bíọ́lá o. bí ó ṣe pa Sàrò wíwá ni o. bẹ́ẹ̀ni. bí ó ṣe pa Bíọ́lá rè o. Awólọ́wọ̀ bẹ́ẹ̀ náà ni o. ìdí àgbọn. ẹ̀rí kúndé ìdí àgbọn wọ́n yin lọ́rùn. bẹ́ẹ̀ni o lóríṣiríṣi gàní fáwẹ́yìn mi gbogbo wọn wà ń bẹ̀ kí ló dé wọ́n ti gbẹ́ ẹ̀pa gbogbo àwọn akọni wá tó èrè lókun tá a rí àwọn ọ̀fẹ́ rere o Sunday Igboho ọgbọ́dọ̀ kú o ìjọba ọgbọ́dọ̀ kú o ẹ má fún lábẹ́rẹ́ o ẹ má dé mọ́lẹ̀ o gbogbo ẹni tó bá dènà ẹ má jẹ́ kó mu wá Nàìjíríà ah, ẹ má jẹ́ wọ́n mu wá Nàìjíríà wọ́n fún lábẹ́rẹ́ kú ni o ẹ má jẹ́ wọ́n pa o ẹ ṣé o. lẹ́ẹ̀kan sí Koiki Media bring the world closer to your doorsteps. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé àwọn èèyàn yọjú sí ibi báyìí wọ́n wá fi ẹ̀hónú hàn gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kò dùn mọ́ ìkankan nu wa nú a dẹ̀ mọ̀ wípé ní àṣẹ ìdùà kò ní pẹ́ sí ìsìn tí wọ́n fi máa tú bàbá wa lẹ̀ ní agbára ọlọ́run ẹ mo ní àwọn èèyàn wa kan náà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ní ibi báyìí ọ mo kí gbogbo wa mo kí gbogbo lẹ Yorùbá ọ̀rọ̀ tèmi náà fẹ́ sọ kò pọ̀ tó dáwọn ìyá wa wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bàbá wa ti sọ̀rọ̀ pàápàá jùlọ mi fásitì kò dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba Benin Republic pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún wa tí wọ́n ò fi bàbá wa Sunday Igboho lẹ̀ fún ìyà jẹ Ọlọ́run ní fáwọn lẹ̀ fún ìyà jẹ o wọ́n fásitì kò náà mo kí bàbá wa bàbá wa kábíyèsí ọba wa àṣàmú ìwá tí wọ́n wà nílùú Kòtónú àwọn tí wọ́n dúró tì wọ́n ń Yorùbá níyẹn tí wọ́n fi wá sílẹ̀ ìgbà kọ̀ọ̀kan ilé àtọ̀nà tiwọn náà ọlọ́run yóò jẹ́ bàjẹ́ o ilé tiwọn náà ò ní dàrú ọ̀nà wọn ò ní dàrú wọn ò ní délé bòkú ọmọ o bẹ́ẹ̀ ni ó rí àwọn tá ń tẹ̀lé bàbá wa sí ìsàn ìgbòho náà à ní sábàámọ̀ o àbúrò ìtọ́sí o ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ o ó kan náà. Uh, ẹ̀yin tí ẹ bá ń wo broadcast lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorsteps today being the twenty first of um, July two thousand and twenty-one afẹ́kẹ̀má hashtag I stand with Sunday Igboho Chief Sunday Adeyemo Igboho is not a criminal afẹ́kẹ̀ tag CNN Fox News àti àwọn diaspora TV and radio stations kí wọ́n máa rí eléyìí ẹ̀yin tí ẹ bá wà connected mọ́ Republic of Benin we want you to tag those people that are there so their kings and president can see what we are doing here kí wọ́n lè mọ̀ pé à ń fi ẹ̀hónú hàn á nífẹ̀ẹ́ bàbá wa tọkàntọkàn bó ti ẹ̀ sọ pé Yorùbá ni ọ̀dàlẹ̀ àwa kan wà á kì í ṣe ọ̀dàlẹ̀ á nífẹ̀ẹ́ bàbá wa tọkàntọkàn. orúkọ mi ni àrẹ̀mú jẹ̀lílì babalóko comrade tí mo wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ yí pé lórí ọ̀gágun wa Chief Sunday Igboho tó wà ní Benin kò kì í ṣe ọ̀daràn rárá kì í ṣe ọ̀daràn kí wọ́n dákun níbi tó wà ń kí wọ́n mọ̀ jẹ́ kó wá sí Nàìjíríà o kí wọ́n jẹ́ nítorí pé àwa náà fẹ́ kí wọ́n gbẹ̀mí rẹ̀ sá kí wọ́n bá a pa bí wọ́n ṣe pawó lọ́wọ́ kọ́ńbà àpamọ́sẹ̀ pa Bíọ́lá bẹ́ẹ̀ni kọ́ńbà àpamọ́sẹ̀ pa Gani bẹ́ẹ̀ni Faniwa olórí àwọn lọ́ọ̀yà bẹ́ẹ̀ni tó jẹ́ human rights activist wọ́n mọ́ńbà àpani o bẹ́ẹ̀ni nítorí pé ẹni tó bá ti ń jà fún Nàìjíríà tó bá ti fẹ́ yọ ẹ̀yàn kó nínú oko wàhálà yìí wọ́n máa ń dìtẹ̀ láti pa ni bẹ́ẹ̀ni Awólọ́wọ̀ dẹ́ sọ̀rọ̀ kánjọ́ kìnìún ẹ̀ràn yìí pé àwọn olórí kan bẹ̀ tá a bá ti pa wọ́n kún ó kúrò níbẹ̀ ó ní àti ikú olóko ìyá ọ ní nineteen sixty tá a ti kú olóko tá a ti gbòmìnira àti ikú onú dààmú yìí náà ṣé wọ́n fẹ́ kébi ó pa wá kú ni láyé Awólọ́wọ̀ àpọ̀tọ̀ báyìí láyé Babangida àpọ̀tọ̀ báyìí life ni. ìmọ̀ nísìn ọ̀rọ̀ lẹ́yìn lọ́yìn ẹ̀ ìmọ̀ nísìn nísìn yìí bá a ṣe wáyé nísìn ojú ti la o gbogbo nǹkan dẹ̀ ti hàn gedere bá a ṣe wà báyìí nísìn yìí ò gbọ́rọ̀ wọn mọ̀ pa wá ń pa kó wọn fi bi pa wá wọn ó dákun. sí ẹ ṣé gan ni bàbá mi. ẹ jẹ́ kí n sọ ṣe rí ọ̀rọ̀ lẹ́sọ̀ orúkọ mi ní àrẹ̀mú Jẹ̀lílì babalóko abẹ̀yìn ìjọba wa ẹ̀yin bàbá wa ẹ̀yin olóyè wa ẹ̀yin ọba wa ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn ẹ̀yin olórí ńláńlá tó kù nílẹ̀ Yorùbá ẹ̀yin ajàfún wa ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ dákun ẹ bá ní fi Sunday Ìgbòho ẹ bá ní sílẹ̀ nítorí pé kò kì í ṣe ọ̀daràn ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn ọmọ ènìyàn ni bàbá wa òní nílẹ̀ Yorùbá kò jẹ́ kébi ó pa wá kò jẹ́ kí yóò jẹ eh. wá ó fẹ́ gbà kó nínú wàhálà àti ìnira nítorí àwọn dáradára tí eh. wọ́n fẹ́ pa wá ló fẹ́ gbà wá kó nínú eh. wọn ẹ dákun ẹ bá ní dìde ìrànlọ́wọ́ ẹ bá ní. kọ́ fi bàbá wa sílẹ̀ kọ́ fi bàbá wa sí Sunday Igboho ṣá kọ́ fi sílẹ̀ gbẹ̀yàn kò jíyàn gbé ọkọ̀ jíyàn gbé ẹ̀ lọ́bá wọn kọ́ fi bàbá wa Sunday Chief Sunday Igboho ṣá kọ́ fi sílẹ̀ o kọ́ yànjẹ́ fún wa bẹ́ẹ̀ kọ́ fi bàbá wa fi sílẹ̀ Chief Sunday Igboho ṣá kì í ṣe kò ṣe apààyàn kì í ṣe olè kì í ṣe jàgùdà kò ṣe kankan ó tún ràn àwọn èèyàn lọ́wọ́ ni ó ràn àwọn èèyàn lọ́wọ́ ni tẹ́ wa lọ́rùn o kó fi bàbá wa sílẹ̀ ẹni tí ò bá fi bàbá wa sílẹ̀ yóò mọ̀ nira yóò mọ̀ nira o àwọn òṣèré rárá kó fi bàbá wa sílẹ̀ o kó sílẹ̀. tó bá wà wọn bá ní fi sílẹ̀ o. sif sunday bò tó hmm. kí mo fi wọn lẹ ní bàbá ìṣòro aláàánú mẹkọ mẹlò kí mo fi lẹ ní. èmi kọ̀ọ̀rọ̀ gbogbo ọmọ káàrọ̀ mo kọ̀ọ̀rọ̀ gbogbo ọmọ káàrọ̀ òjì rẹ̀ mo rògbò pátá pé tí Alhaji Sunday Igboho ọ̀sà nǹkan tí wọ́n ń jà fún èyí tó jàǹfààní ara wa ni o ṣé ẹ mọ̀ pé gbogbo apáta ńlá bí ọmọ. ẹ máa ṣe broadcasting. gbogbo apáta ńlá bí ọmọ o nígbà tí àwọn fúlàní bá ń pa wá tí wọ́n ń pa sínú igbó ẹjọ́ ń tọrọ tá a bá rí solúsàn ṣe sí i ẹjọ́ tá a bá dàgbà tá a darúgbó tá a lọ tán kọ́ àwọn ọmọ wa tí wọ́n wà nílẹ̀ ńkọ́. ìyá máa mọ́ wọn lára. ṣé ìyà kí wọn ọ̀tá wọn ò máa jẹ. ìyá gbọ́dọ̀ jẹ́ wọn máa mọ́ wọn lára. èmi kàn fẹ́ gbogbo gbogbo ọmọ káàró òjì pátá kí ó ń kálukú jókòó kó ronú ara ẹ̀ pé ń tí aláàjì Sunday Igboho òòṣà nǹkan tí wọ́n ń ṣe yìí tí wọ́n ń fáìtì lé lórí wọ́n fáìtì ẹ̀ nítorí pé bá owó kan làwọn nídìí o wọn ò fáìtì ẹ̀ka bá pé mọ́tò ní kẹ́nìkan gbé bá wọn wọ́n ń fáìtì nǹkan ẹ̀ fún gbogbo wa pátápátá ni o láti ọmọ àti àwọn ọmọdọ́mọ èmi kọ̀ọ̀rọ̀ ni o mo kàn ro wọn wọn kọjọ nítorí kọ́ bá wa fi Alhaji Sunday Igboho sà sílẹ̀. kọ́ bá wa fi ilẹ̀ kọ́ yọ̀ǹda ẹ̀ fún wa o kọ́ yọ̀ǹda Chief Sunday Igboho ṣà kọ́ yọ̀ǹda ẹ̀ fún wa àwọn ọmọ Chief Sunday Igboho ṣà ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe bàbá wa o ìkankan kò gbọ́dọ̀ ṣe ẹ jọ. ẹ ṣe gan ni thank you very much. ẹ má bínú pé bó ṣe ń ká àwọn èèyàn mi lára àràmọ́ ẹ bá ní bẹ àwọn orílẹ̀-èdè yìí àwọn baba Tinubu ààrẹ àwọn gbogbo àwọn Ọbásanjọ́ àwọn gbogbo àwọn olóyè kàǹkàǹkà tó ń já láàánú ènìyàn tó hàn pọ́nmọ́ yìí sì lè wúlò fún àwọn kí wọ́n dákun kí wọ́n bá ní fi Sunday Igboho kí wọ́n bá ní fi sílẹ̀ pẹ̀kú sí ọ̀daràn kẹjọ nítorí tó náà bá àwa bẹ̀ yín ni ẹ má dà ẹ̀ ní dààmú o lágbára aṣọ ọlọ́run ikú ọ̀tá kò ní ká yín o Eshegoni, thank you very much for joining us live. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Gẹ́gẹ́ bí ẹ ti rí i pé àwọn èèyàn wọ́n ń fi taratara sọ̀rọ̀ bó ṣe ń ká àwọn èèyàn lára sí ni. A fẹ́ kẹ́ broadcast ẹ̀jọ́ sí um, Benin sí uh, government ní Cotonou ní ibẹ̀ lọ́hùn-ún. Let them see what is happening here. Let them see how, how eager, how desperate people are for, for the freedom of our father, Chief Sunday Adeyemo Igboho Let them know that Chief is not a criminal. Afẹ́kẹ́ hashtag every every media houses both home and diaspora cnn fox and every other media houses let them see what is happening here chief sunday adeyemo igbohosha is not a criminal you have heard of good news and what people are saying good things people are saying about him thank you very much we are coming back live once again koiki media bringing the world closer to your doorsteps today being the 21st of july 2021